الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقفينا على آثارهم بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل أنزل الله فأولئك هم الفاتحون بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوككم ولا مبا أبا لك ọba tí ó tún ní a máa ṣàbí di ọjọ́ òní tí ó ṣe nírọ̀rùn fún wa láti gba ààwẹ̀ ramadan débi tí a bá dé lónìí à ń tọrọ nọ́dọ̀ ọlọ́run èyí tí ó fẹ́kù kí ó ṣe nírọ̀rùn fún wa bákan náà gbogbo ìyànjú wa nípa ẹ̀sìn kí ọlọ́run bá kí ọmọ kọ̀lé wa lọ́wọ́ lánàá lẹ́yìn ìgbà tí a kà wọ́n ayé ọlọ́run tí wọ́n ń ṣe àlàyé fún wa nípa ìwà àwọn yahudi láwọn tí wọ́n ní gbogbo òjíṣẹ́ láwọn gbàgbọ́ àyà àti ànábì isa àti anabi wa muhammad nìkan ní àwọn gbàgbọ́ tí wọ́n sì ń fi ọwọ́ sọ̀yà pé ìwé tí àbí tí ọlọ́run ọba fi rán ànábì musa àrẹ́yìn sọ́ra tó ọ̀sọ́lám òun náà ní tíra tí àwọn ń tẹ̀lé léyìí tí ọlọ́run ọba àlékè ọlá ó ṣe àlàyé fún wa nípa díẹ̀ nínú ìwà wọn. tó fi hàn pé ní àwọn àyè míì wọn a máa mọ̀ọ́mọ̀ má fi òfin ọlọ́run ọba ṣiṣẹ́ ní àyà tí wọ́n kà fún wa lónìí ọlọ́run ọba wọn ń fún wa níròyìn nípa àwọn oríṣi kejì nínú àwọn ahlul kitab ní èsì wọn jẹ́ àwọn nàṣọ́ra ní àwọn tí àwọn ní gbogbo òjíṣẹ́ pátá láwọn gbàgbọ́ ṣe lórí ànábì isa alayhi salatu wa salam táwọn yahudi kọ̀ tí wọn gbàgbọ́ àwọn gbòhun náà gbọ́ síra tí ọba sì fún àwọn ọ̀pá pọ̀ mọ́ síra tí ọba fún ànábì musa síwájú rẹ̀ àwọn ó sì ṣiṣẹ́ ṣùgbọ́n òjíṣẹ́ àgbàyìn tí í ṣe ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn ọ̀gá lójíṣẹ́ ọlọ́mọba àdékíọlá ló ń wá ròyìn fún wa pé ànábì isa tí ó dé gẹ́gẹ́ bí ìṣe ọlọ́mọba ni bó ń ṣe máa ń rún òjíṣẹ́ lẹ́yìn òjíṣẹ́ bẹ́ẹ̀ náà ni kànábì isa rí wọ́kọ̀tẹ́yìn àlà àṣà rí ní ìṣẹ́ bìnrin mariam ọlọ́run ọba ní àwa fi ànábì isa ọmọ mariam a ti tẹ̀lé ìpasẹ̀ wọn a ti tẹ̀lé orípa àwọn òjíṣẹ́ tí wọ́n síwájú rẹ̀ tí gbogbo wọn jẹ́ mùsùlùmí ni wípé àlùkòrá ní alápọ̀nlé ó ń fi ń rinlẹ̀ tí gbogbo àwọn òjíṣẹ́ tó síwájú òjíṣẹ́ ọlọ́run ni wọ́n láì sí èméjì bẹ́ẹ̀ ni ànábì isa àlẹ́ ìsọ̀lá ti wọ̀sọ̀lá tó wá lẹ́yìn rẹ̀ táwọn yahudi tí wọ́n kọ iṣẹ́ tó gbé wá òjíṣẹ́ ọlọ́run ọba lòun náà bákan náà. musaddiqa ni mà bẹ́yìn náà yẹ̀dẹ́ yìí mìíràn tẹ̀wọ́rà lẹ́yìn tó jẹ́ pé nínú àwọn iṣẹ́ tí ń ṣe ni wípé ó ń fi ìdí òdodo múlẹ̀ nípa àwọn tí àtàwọ́rá tó ń bẹ lọ́wọ́ rẹ̀ gbé dání. àtàwọ́rá

Ànábì Isa alayhi salatu wa salam òfin tí ń bẹ nínú àtàwọ́rá òun náà ni òfin tí a ṣe lórí Ànábì Isa láti lè àyàfi àwọn ìyàtọ̀ kọ̀ọ̀kan ọlọ́run ọba fún mú wá náà ni wa àtẹ̀yìnà àhùlẹ̀ injil ọlọ́ọ̀bá ni a tún wá fún òun ní àlékún lórí àtàwọ́rá a fún ní injil fíhìhúdà ètò ọjọ́ pé ló kọjá sínú wà ní òòrùn àti ìmẹ́lẹ̀ eléyìí kò túmọ̀ sí pé àtàwọ́rá kò sí ìmọ̀nà àti ìmẹ́lẹ̀ nínú rẹ̀ àti kà á lẹ́yìn pé ọlọ́run ọba ròyìn àtàwọ́rá náà bẹ́ẹ̀ ìmẹ́lẹ̀ àti ìmọ̀nà òní àtàwọ́rá kọjá sínú kí wá ní ìyàtọ̀ ti injil àti àtàwọ́rá ní ìyàtọ̀ rẹ̀ wọn náà ni pé lẹ́yìn ìgbà tí ànábì musa aleyhi salatu wa salam tó padà sí ọ̀dọ́ ọlọ́run ọba tán àwọn kẹ́kẹ́ ń bẹ léyìí tí àwọn ọmọ israẹli tí wọ́n ń tẹ̀lé ànábì isa tí wọ́n ń ṣe ìyapa ẹnu nípa rẹ̀ ó ṣe é ṣe nípa àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ níwájú ṣùgbọ́n bí kálukú ó ṣe gbọ́ a máa yàtọ̀ nígbà míì eléyìí ọmọ wò pé àgbọ́yé ètò òun lọ́múnádóko ẹnìkejì náà máa wò pé àgbáyé tóun gbọ́yé ọlọ́tọ̀nà wọ́n ń bẹ lórí ìyapa ẹnu báyìí anabi isa aleyhi salatu wasalam nígbà tó dé nínú ìmọ̀nà àti ìmọ́lẹ̀ tí injil mú wa mo ní pé yóò wá ṣe àlàyé fún wọn nípe wọn lọ́dọ́gba nínú tí wọ́n ṣe ìyapa ẹnu nípa rẹ̀ wọ̀lẹ̀ òbẹ́yìn nàlẹ́kùn bá àbọ̀lẹ́bí tẹ̀lifóònù àfihàn láti ṣe àlàyé fún yín nípa àwọn nǹkan kan tí ẹ ṣe ìyapa ẹnu nípa wọn. Bákan náà lẹ́ẹ̀kejì pé ànábì Isa alayhi salatu wa salam ó mú àwọn ìdẹ̀kùn kan wá nípa àwọn nǹkan kan tọ́jọ́ sí ìdájọ́ tó wà nínú àtàwọ́rá ṣùgbọ́n ìdájọ́ náà ó le koko torí àkókò àtirú àwọn èèyàn tí a sọ àtàwọ́rá kalẹ̀ fún tí a bá kàtà àwọn ọmọ Ísírẹ́lì dáadáa pàápàá jùlọ àwọn tí wọ́n bá nàbí Musa ló gbà láàrin wípé wọ́n ní orí kunkun tó wọ́n nínú ẹ̀dọ́ ọlọ́run ọba tó nírú tiwọn. ọlọ́kan ọ̀jọ̀ kan àmì ọlọ́kan ọ̀jọ̀ kan àkẹ́ ni ọlọ́run ọba sọ̀kalẹ̀ lé wọn lórí. ọlọ́kan ọ̀jọ̀ kan àmì ni ọlọ́run ọba fi hàn wọ́n tí ó tó láti dẹ́rù bà wọ́n fún ọgbọ́ ọlọ́run ọba gbọ́n ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti bọ́ nínú ìnira yín wọ́n tún padà sórí àìgbàgbọ́. wọ́n bá a débi wípé ọlọ́run ọba àlekè ọlá ó ní kí òkè kọ́ wá déédéé bí orí wọn ọ̀gángan orí wọn báyìí ló dúró sí bí ìgbà tí yọ́ọ́ dánú wọn lórí. wà ìdùnnà takùnà ìjọba lẹ́kọ̀ọ́ fáwọn ká ànàhùn hùlà. òkè yìí ọwọ́ àdá gẹ́gẹ́ bí òṣù òjò tó dúró lórí wọn ó fẹ́ wọn lórí kòrò máa àtẹ iná kùnbẹ̀ kò wà. wọ́n wá ń bẹ lọ́n pé ìrẹ́ ọlọ́run mọ́jọ ọjà lé wa lórí ọlọ́run ní lè ṣe tí òfin ní jálè yín lórí ni pé kòrò máa àtẹ iná a sọ fún yín ní síra ẹgbàá mú kẹ́ ẹ ti ṣiṣẹ́ máa ìhìlà àlọ́kùn tẹ̀tẹ̀kùn bọ́yá yóò mú yín páyọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba gbélé ikú òtán wọ́n tún padà sórí àìgbàgbọ́ wọn náà ni ìgbà wọn débi tí wọ́n ń lọ lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba ti là wọ́n lọ́wọ́ fìràáwù wọ́n fẹ́ wọnú ìlú tí ọlọ́run ọba ní wọ́n wọ̀ wọ́n tún sorí funfun wọ́n pàṣẹ sí ànábì musa aleyhi salatu wa salam lẹ́nu ẹbí pé wọ́n ní ìlú tọ́lẹ́ àwòyé àwò òní wọ̀ iná lánàdà fúlàhà wọ́n tún sọ fún débi pé ibrahim anta wọ̀rọ̀ bùkà fàfàtìlà àwò òní wọ ìwà àtọ́lúwà rẹ lọ wọ́ kẹ́ lọ jáde ibi táwọ̀ dùn sí ni. ọlọ́kan ọ̀dọ̀ kan kíkọ àṣẹṣe ọlọ́run ọba lẹ́nu ọ̀sẹ̀lẹ̀ ṣeéṣe kọ́ yẹ pé ní ọlọ́run náà ló fi le koko mọ́ wọn nípa àwọn nǹkan míì nínú àwọn ìdájọ́ ẹgbà wá wá sí tí wọ́n bá dẹ́sẹ̀ lẹ́yìn ìgbà téèyàn dẹ́sẹ̀ tó fẹ́ tọrọ àforíjì ń wá sí ọlọ́run ọba darí ẹ̀sẹ̀ yìí jù wọ́n ní ní tí ọ̀sẹ̀lẹ̀ ọ̀nà ni pé ọlọ́run ọba ọ̀ràn àwọn mẹ̀láìkà wọ́n kọrú tí ó ṣe kí á fi fi orí ẹ̀sẹ̀ yìí jù wọ́n kọ sínú ìwé wọ́n wà lọ lè mọ́ wọ́n lọ lè mọ́ lẹ́kùn rẹ̀ ti jáde yóò rí pé ìtọ́lọ́run ọba ní ìṣe ni àìsí bẹ́ẹ̀ kò sákòríjì fún ó débi pé níbi tí ó ní ṣe pẹ̀lú ìmọ́ra nínú àwọn ìwáyà tó fẹsẹ̀ múlẹ̀ pé nígbà míì tí ọmọ ìsírẹ́lì tí ẹ̀gbin tó bá ta sí i lára ṣíṣẹ̀rí àníkàwọ̀ ọ̀fọ̀ kọ́dà ìgbà míì ṣẹ̀rí àníkàkàn wọn mi sí i ìtọ́jọ́pin lórí tiwọn ni pé déédéé ibi tẹ́gbin wà ní ó gbọ́dọ̀ gbé kúrò lára aṣọ rẹ̀ títọ̀ kò gbé kúrò irú àwọn òfin báyìí ó ń bẹ nígbà tí ànábì isa aleyhi salatu wa salam bí ọwọ́ àti àwọn nǹkan kan nírọ̀nù nínú rẹ̀ ìdẹ̀kùn ń bẹ lórí àwọn nǹkan kan tó gbé wá àwọn nǹkan míì tá a ṣe léèwọ̀ lórí wọn gẹ́gẹ́ bí mímọ jẹ ọ̀rá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ànábì isa ọwọ́ àṣẹ lẹ́tọ̀ wọ̀lú òṣìlẹ̀ lẹ́kùn bá àbọ̀lẹ́bí hurri màálẹ́yìkùn. torí náà ànábì isa nígbà kan wá kò pòfin àtọwúrátì ó mú mọ́fin tuntun tí ọlọ́run ọba fún ní ìtọ́jọ́ ti ìjìlá ní ìsí àwọn nǹkan kan wà tó fi rọra yàtọ̀ díẹ̀ sí àtọwúrá. bákan náà wọ́n mú sọ́dé pàmì máa bẹ iná ẹlẹ́yìn ní ẹ̀tọ̀wúrá síra tó gbé wáyé náà ó ń tún dẹ́rìí gbé síra tó ń bẹ níwájú rẹ̀ ní ti ni ọ̀nà وموعظة ìṣítílọ́jẹ́ lílmùtàfẹ́yìn fún àwọn olùpáyọ̀ ọlọ́run ọba torí náà wàlẹ̀ yàkùn ahlul injil bímọ anzalala òkè ọlọ́run ọba wa pàṣẹ gẹ́gẹ́ bá a ṣe pa wọn tí wọ́n gbé àtọwúrá lọ́wọ́ bá a ṣe pa wọn láti ọlọ́run ọba wa pa wọn tí wọ́n gbé ìjìlá lọ́wọ́ náà jáde lọ́wọ́ láti ṣe kí wọ́n fi ti ń bẹ nínú rẹ̀ ṣiṣẹ́ torí pé ọlọ́run ọba ń sọ àwọn tíra yìí kalẹ̀ ní láti fi ṣiṣẹ́. wàmálàmí àkùnlé máa ń zọlọ̀lá wọ́n wá mọ̀ pé ẹnikẹ́ni tó bá gbórí kúrò níbi fífi ń tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ṣiṣẹ́ fọ òlà ìkàhùmọ̀lùfà àsìkò irú àwọn wọ̀nyí àwọn làwọn tí wọ́n jáde nínú òfin ọlọ́run ọba tí wọ́n ya pò ṣe tí wọ́n ta kété sí òfin ọlọ́run ọba wọ́n kọ̀ tí wọ́n tẹ̀lé àwọn áyà méjèèjì ọlọ́run ọba àlekè ọlá ní tí ó ń fi rìnlẹ̀ fún ni pé àwọn tí wọ́n láwọn gba ànábì ìṣàgbọ́ àleyhi sàlám ìtọ́jú ọ̀nà yẹn lórí tiwọn ní káwọn náà òfin ti ń bẹ nínú síra àwọn ṣiṣẹ́ papọ̀ mọ́ àtọwọ́rá tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ síwájú rẹ̀. àwọn nǹkan kan tó bá yàtọ̀ nínú ti síra àwọn ṣíṣe àtọwọ́rá tó síwájú rẹ̀ tí wọ́n gbà mú kí fi ti àtọwọ́rá tó síwájú rẹ̀ sílẹ̀. káwọn náà sì mọ̀ pé ẹnikẹ́ni tí ọba kọ̀ tí ò fi òfin ọlọ́run ọba ṣiṣẹ́ irú ẹni bẹ́ẹ̀ ó ti di fásitì nke ruo irú ẹni bẹ́ẹ̀ di ẹni tí ó gún rí kúrò níbi títẹ̀lé àṣẹ ọlọ́run ọba. ní àyà yìí tí ọlọ́run ọba ń sọ nípa àwọn nàfàárà ni òun náà nínú àwọn tí yọ padà máa wá pé ọlọ́run ọba ń ṣe bí ìgbàgbé pọ̀ mùsùlùmí pàápàá jùlọ nílẹ̀ tí wọ́n bá ń ti ń ṣe ṣẹ̀ríà gẹ́gẹ́ bí ìlú madina nígbà náà lọ́hùn bí ó ṣe rí pẹ̀lú àwọn ahlul kitab nínú àwọn yahudi àti nínú àwọn nasara tí a bá ṣe ìdájọ́ láàrin wọn kí láti ṣèdájọ́ àwọn tó jẹ́ yahudi ọlọ́run ọba ní àtàwọ́rá tí òjíṣẹ́ ọlọ́run ọba ó fi ṣèdájọ́ láàrin wọn àwọn tó jẹ́ nàṣọ́ra ọlọ́run ọba ní ihun tá a gbé fún wọn òun náà ni tí a fi ṣe ìdájọ́ láàrin wọn lókun ìgbà tó bá yẹ pé ìdájọ́ tíra wọn ni wọ́n fẹ́ lò ṣùgbọ́n tí wọn ò bá lo ti tíra wọn tí wọ́n finú fẹ́dọ̀ lọ bá adájọ́ mùsùlùmí ajá pé ṣédájọ́ tinú tíra wọn náà náà lò tàbí ti ọwọ́ wa náà lò. àlàyé nípa eléyìí ọ̀nà ní tí yóò tún máa wá lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣe aláhùtàálá ṣìnà. وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون na Lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba àlékí ọlá ròyìn àtẹwúrá fún wa tó sì yin sí àtẹwúrá sínú. Bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ròyìn àlìǹjìl fún wa. Ó sì sọ tí náà sínú ní ti ìmọ̀nà. Ọlọ́run ọba ọlá ọwá padà sórí annabi Muhammad sallallahu alayhi ìwà anzalna ilayka alkitaba bilhaq lẹ́yìn ìgbà náà wá sọ tírà kalẹ̀ fún ọ ní ìsọ̀kalẹ̀ tí òdodo léyìí tí ò sí iyèméjì nínú rẹ̀ musaddiqan lima bayna yadayhi min alkitab ní tírà tí ó ń jẹ́rìí gbé àwọn tí tírà tí ó ń síwájú rẹ̀ kó jọ sínú pé àwọn tírà tí a ti sọ nípa àwọn àtọ́wúrá àti àlìǹjìlá àwọn tí wọ́n kọ́jọ sínú ní ti òdodo síra yìí ń wá ń jẹ́rìí ìgbè pé nǹkan báyìí ti ń bẹ nínú síra àwọn òdodo lórí bó ṣe wà ní. wọ́n mohayi nínà nàlẹ́ yìí síra yìí bákan náà ọ jẹ́ mohayi nínà àwọn olùmọ́ni mohayi nínà àì ámínà wàṣáhídán wàhákìnà wọ́n ní ọjẹ́ síra kan tí ọjẹ́ ajẹ́rìí tàbí tí ó jẹ́ adájọ́ tí ń ṣe òpinya láàrin tí ó jẹ́ òdodo àti tó jẹ́rọ́ nínú tí àwọn tíra tó síwájú rẹ̀ kójọ sínú. Bẹ́ẹ̀ ni ó ń ṣe ìdájọ́ nípa ibi tí àwọn tíra méjèèjì tí wọ́n síwájú bá ti takora wọn nípa òfin tí wọ́n gbé dání. Tíra tí a sọ kalẹ̀ fún rẹ̀ Annabi Muhammad sallallahu alayhi wa sallam, ó ní tíra ṣé ó jẹ́ olùdájọ́ lórí àwọn tíra tó ti ṣíwájú. ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo tí àwọn tíra tó ṣíwájú tí wọ́n bá kójọ sínú tá a fẹ́ mọ̀ nípa jíjí òdodo wọn tàbí rọ wọn kí a gbẹ̀yẹ̀wò sí tí alukóran sọ fún wa. eléyìí ni ó sọ kí ni tọ́jọ́ òdodo kí ni tọ́jọ́ rọ. látòjúwe nínú tíra ti ń bẹ lọ́wọ́ wọn àlàyé ń bẹ ń bẹ pé ọmọ tí ọlọ́run ọba pa ànábì ibrahim láṣẹ pé kí ó fi jọ́sìn fún òun wọ́n ní ọ̀nà ní ishaq ṣùgbọ́n alukurani alápọ̀nlé ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé ìgbà tíṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ishaq ò tiẹ̀ ti dàyé kódà àti ìfún ìyá rẹ̀ sáárá tó àti ìfún nírò dùnú pé yóò bímọ ó ti já kàn múná pé òun ò lè bímọ mọ́ nílé ayé kótó wá di pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́lọ́run ọba wá fún ànábì ibrahim nírò dùnú pé ọmọ báyìí ó á fi ká lọ rẹ̀. torí náà a mọ̀ pé irú nǹkan kan báyìí tó ń bẹ nínú síra àwọn irọ́ ni nínú àwọn àyípadà tí wọ́n fi ọwọ́ wọn yí padà ni kì ṣe tí ọlọ́run ọba sọ̀kalẹ̀. irú ìdájọ́ báyìí á mọ̀ èyí tí ó jòdòdó gẹ́gẹ́ bí ìdájọ́ gbígbẹ̀san النفس بالنفس والعين بالعين والأنف بالأنف القرآن مو وصف إلا eléyìí tá a bá ti bá pàdé nínú síra wọn á ti mọ̀ dájúdájú pé òdodo ni kò sí iyèméjì nípa rẹ̀. ṣùgbọ́n àwọn olùmọ̀ tí wọ́n ṣe ìwádìí ìwádìí fi hàn pé àwọn apá kan ń bẹ nínú tí ń bẹ nínú síra wọn èyí sọjọ́ pé síra ọwọ́ tiwa alukoran alápọ̀nlé kan yán nípa pé ṣé òdodo ni tàbí rán ipò wọlá tó wọn sí látòjúwe tí alukoran ti bá ń fún wa ní ìtàn nípa àwọn nǹkan kan tó síwájú lọ́pọ̀lọpọ̀ gbà alukoran yẹn sábà dárúkọ yóò sọ̀tàn yìí fún wa nínú àìdárúkọ àwọn sísẹ̀lẹ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n nínú tíra tí ó síwájú tí ń bá ń sọ̀tàn a máa sọ ọ́ débi pé àwọn orúkọ àtàwọn ààyè sísẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọn a máa mú wa. lápèjúwe alukorani fún wa nílò nípa ìtàn ànábì wa ànábì yusuf aleyhi salam ó sì fún wa nílò pé ànábì yusuf ní àwọn ọmọ bàbá mẹ́wàá tí wọ́n jọkùnrin ó sì ní ọmọ ẹ̀yà ẹyọ kan tó jẹ́ ọkùnrin wọ́n jẹ́ mọ́kànlá lẹ́yìn táwọn mọ́kànlá wọ́n fi orí balẹ̀ fún ànábì yusuf alayhi salatu wasalam ǹjẹ́ kí wá lórí kọ àwọn mọ́kànlá yìí alukurani ọ̀darúkọ wọn fún wa lẹ́yìn tí àwọn àyà míì sì ń fi hàn pé òjíṣẹ́ ni gbogbo wọn ọlọ́run ọba padà fà wọn náà dòjíṣẹ́ tá a bá wá karú síra yìí ká rí àwọn orúkọ wọn lẹ́yìn tó jẹ́ pé wọ́n á mọ́ ọmú wá pé nínú orúkọ wọn yahuza ń nínú wọn eh, bùnìyàmín nínú wọn a rí rabil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jẹ́ irú orúkọ báyìí sáà lè gbà tọwọ́ tẹsẹ̀ ká gbà lódodo tàbí rárá. tá a bá gbà lódodo ni pé irú àwọn orúkọ báyìí a lè máa fi sọ́ra wa a lè máa fi sọ àwọn ọmọ wa. èèyàn dáadáa ni wọ́n alukurani sọ débi pé òjíṣẹ́ ni wọ́n. ǹjẹ́ àwa lè gbà bẹ́ẹ̀ tàbí rárá. alukurani fún wa nírò nípa. ìyá ànábì isa àleyhi salatu wa salam ọ̀njẹ́ mariam ìyá bi bí isa alukurani fún wa nílò nípa rẹ̀ àtirú akitiyan bi tó bí mariam àtirú yànjú tó gbà ṣùgbọ́n àdárúkọ rẹ̀ láyè a bá kàwé ọwọ́ wọn hannatu ǹjẹ́ a bi. lórí rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ islam ti lọ lórí pé àní máa lórú nǹkan báyìí tí alukoran ọba ti dá wa lójú pé òdodo ni tàbí rọ̀nù torí òjíṣẹ́ aláǹsọ̀lọ́láhù aléjù ọ̀sọ́lẹ̀ mo ti yàn pé gbogbo ń tọ́ bá wá látọ̀dọ̀ ahlul kitab òjíṣẹ́ ọlọ́ọ̀bá ni láti fọ́dẹ̀kú ahlul kitab wọ̀ láti kàlbẹ̀bù wọ̀lákin kúlú àmàna àmàna. tí wọ́n bá fún yín tí ọ̀dà yín lójú kó dodo ni tí ò sì dá yín lójú pé rọ ni ojúṣe ọlọ́run bá ní ẹ mọ́ gbà lódodo ẹ sì mọ́ pé wọn ló kù rọ. torí ó ṣeé ṣe kọ́jọ́pọ́ wà nínú tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ lódodo tẹ́yìn ò sì mà kẹ́ ẹ pè nírọ́. ó sì ṣeé ṣe kọ́jọ́ pé nínú àfikún tí wọ́n fi kún un ní tẹ́yìn ọmọ kẹ́ ẹ gbà lódodo. wọ̀lá kì í kúlù àmà nà ẹ̀yẹ máa sọ pé anígbàgbọ́ kọ́lọ́run ọba lọ́sọ̀ọ́ lórí bẹ́ẹ̀ àfẹ́rú àwọn orúkọ báyìí ṣé ọ̀dájú àwọn orúkọ tó yẹ kí mùsùlùmí kan pàtẹ́yìn nípa sísọ àwọn ọmọ rẹ̀ ni torí pé kò dájú sí orúkọ wọn ní lódodo tàbí kì í ṣe orúkọ wọn wàláhùn tààlà àlám eléyìí ni àlàyé sí àwọn olùmọ̀ṣe ní alukoran bákan náà mọ̀háìmínà nàálẹ́ yìí gbogbo òdájọ́ tí ọba wá nínú alukoran léyìí tó sépa sí ìdájọ́ kan tó wà nínú síra tó ti síwájú rẹ̀ ìdájọ́ alukoran ti parẹ́ torí pé oníṣèdájọ́ nípa àwọn síra tó síwájú rẹ̀ gbogbo ohun tí alukoran bá gbé fún wa nígbà náà èyí tó jẹ́ pé ó sépa sí ti ń bẹ nínú síra tó síwájú tí alukoran oní ògbórí olè ẹ̀ka mọ̀ ọ́n ṣùgbọ́n ròyìn tí alukoran bá wá fún wa nípa síra tó síwájú tí ọlọ́run ọba òsì yan pé ọjọ́ ẹ̀kọ́ lórí yín kẹ́yìn náà fi ṣiṣẹ́ tàbí rárá àwọn olùmọ́ni ló pin ìgbà tó bá ti wà nínú síra wa tọ́lọ́run ọba fún wa níròyìn pé ọ́ ṣẹlẹ̀ láàrin wọn tá a sì ṣe é lẹ́kọ̀ọ́ tọ́lọ́run ọba sì dákẹ́ bẹ́ẹ̀ ó ti dọ̀nà yẹn lórí wa gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ṣẹ́rí káwa náà ni ó ti wà nínú ìṣẹ̀rí àwa wọn nítorí wípé ọlọ́run ń fún wa níròyìn àwọn tí ó síwájú nínú àwọn àlùmọ́ọ́ torí kí a lè bá àmú tí ó ṣe wá láǹfààní nínú ìròyìn wọn ká sì mú àmúkọ́gbọ́n nípa àwọn àṣìṣe tí wọ́n ṣe káwa náà dènà sí wọn torí lẹ́yìn tọ́lọ̀ ń bá mú wá ní mo wá pé kì í ṣe àṣìṣe àbẹ́rin tí àwa náà lónìí àpèjúwe ń bẹ nínú alukóran láwọn àyè mi nínú àpèjúwe tí mo rántí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní tí ó nípa ànábi musa aleyhi salatu wa salam nígbà tí ó ṣeéṣe pààyàn nílùú misra tó sá lọ sí ilẹ̀ madian nígbà tó sá lọ sí ilẹ̀ madian ẹni tó gbà ní àlejò ọ gbà lórí májẹ̀mú pé òun ó fún lọ́mọ òun fẹ́ ṣùgbọ́n yóò bọ́hun dẹranjẹ fún ọdún mẹ́jọ tàbọ́dún mẹ́wàá ìdẹranjẹ yìí ni ọmọ dúró ní sàdáàtì fún ọmọ òun tí ó fẹ́ eléyìí tó sì jẹ́ pé a mọ̀ pé sàdáàkì nínú ṣẹ̀ríà tiwa òun náà ni nǹkan kan tí ọkùnrin ó kun obìnrin tó ẹ̀tọ́ rẹ̀ ni olóni yálà owó ni tàbí àǹfààní ṣùgbọ́n tí a bá wòye sí tó wá nínú ìtàn yìí àǹfààní ni ṣùgbọ́n àǹfààní yìí yóò mọ padà sọ́dọ̀ bàbá ni torí pé bàbá ni ó mọ bá dàrẹ́ jẹ kì í ṣe ọmọ rẹ̀ ǹjẹ́ irú ìṣẹ̀lẹ̀ báyìí ṣé àwa náà lè wá gbé sí ìṣẹ̀lẹ̀ wa tó sì mú ẹnìkan fẹ́ fẹ́bìnrin wọn ni sàdá àkítọ́ san náà ni pé bàbá rẹ̀ lóko ọwà roko fún bàbá rẹ̀ fọdún mẹ́ta gbáko kó tó di pé a fọmọ fún ọ oko tó rò ní ọmọ ẹ̀jẹ̀ sàdá àkí ǹjẹ́ ọba ṣẹ̀rí àwa mu tàbí kọ̀ mu bí ẹnu àwọn olùmọ́kò ní àwọn tí wọ́n gbà pé gbogbo ohun tí ọba wá nínú ìròyìn àwọn tó síwájú tí alukoran fún wa níròyìn nípa rẹ̀ láì jẹ́ pé ọlọ́run ọba ní ẹ lò ẹ mọ́ lò ọkàn fún wa níròyìn wọ́n ní ó ti wà nínú sẹ̀rí àtiwá náà kalẹ̀ tọ́lọ́lá ọba ní kí á wo sẹ̀mí wọn kọ́ sí torí náà irú nítọ́ba wá báyìí ó ti wà nínú síra wa páàlù ṣùgbọ́n ìdákéjì rẹ̀ ó ní ìròyìn tí ọlọ́run ọba fún wa nípa wọn nípa àwọn nǹkan kan tí a ṣe lẹ́kọ̀ọ́ fún wọn ṣùgbọ́n nínú ìṣẹ̀rí àti wa ìṣẹ̀rí àwa kọ̀ fún wa láti ṣe irú ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ àti pé a pàṣẹ a sì ṣe ní tíṣẹ̀rí àwa ni kí a ṣe tá a bá ka ìtàn àfáàbò ìkahàb àwọn ọ̀dọ́ tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n sì fún dámọ́ wọn débi pé wọ́n sá jáde nìyí a kà nínú tíra wọn pé nígbẹ̀yìn wọ́n sá lọ nú àpáta kan ni wọ́n sá sí lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba kún wọn lórun fún àkókò gbọọrọ ọdún bíi ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́sàn-án tí wọ́n tún wáá jí sáyé padà ọlọ́run ọba wáá gbẹ̀mí wọn ìgbà táwọn aráàlú ti mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n kú sí wọn láwọn ò ní gbé wọn jáde wáá sí wọn ibi tọ́lọ́run ọba fẹ́ kí wọ́n máa gbé nù ṣùgbọ́n kí láàṣì káàtì nígbàgbé wọn lẹ́yìn ìgbà tí wọ́n dìbẹ́ sí wọn lọ wọ́n bọ̀ wọ́n ní lẹ́nẹ̀tẹ̀fẹ̀dẹ́ nà àlẹ́yìn mẹ́sìdá mẹ́sàlásí lákọ̀ọ́lé wọn lórí ibẹ̀ láti máa jọ́sìn wọ́n sì kọ́ mẹ́sàlásí wọn jọ́sìn bẹ́ẹ̀ pé wọ́n kọ́ mẹ́sàlásí lórí sàárè wọn ìdáwà náà lè kọ́ mẹ́sàlásí lórí sàárè wa bí ni ọmọ ẹsẹ̀lẹ̀ láwọn àyè mi pé ẹlòmíì tó bá pa láìsí yóò ti sọ àsọtẹ́lẹ̀ pé mẹ́sàlásí tí mo kọ́ inú rẹ̀ ni mo fẹ́ kẹ́ gbé sáré mi ṣe ó sì ní ọ̀gángan gábáàsì ní mọ́ṣáláṣí ní ẹ̀sìn mi sí gbogbo ẹni tó bá wá kírun kọ́ máa dájú kọta yìí ní kádùn àríọ́ lè máa bá mi ìdẹ́lẹ̀ wà nínú ìṣẹ̀rí àwa òṣìṣẹ́ ọlọ́nsọ̀lọ́ láhùn àríyí wàsálẹ̀ mọ́ ní kò sí nínú ìṣẹ̀rí àwa ní tí a gbọ́dọ̀ dènà sí ni láti tẹ́fìrù lè màkọ́ bíra àwùlá tẹ́fìrù kò búra màsíjìdá torí náà àní nítorí tí wọ́n ṣe tí alukoran fún wa níròyìn àwa ní òṣè nínú táwọn èèyàn máa mú wá rẹ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àmọ́ ti gbára wọn ọ̀nà lọ̀rọ̀ pé ṣíṣe abáfẹ́ kíyàn ní kíkí àpọ́nlé ọlẹ́tọ̀ ká tẹríba ọlẹ́tọ̀ kí akúnlẹ̀ tàbí kí adọ̀bálẹ̀ tàbí ká tiẹ̀ forí kanlẹ̀ làwọn míì tí wọ́n bá fẹ́ ságọ sábẹ́ àwọn àyà kan wà ní àhàn ìṣẹ́bọ̀ sẹlẹ̀ láyé ànábì yusuf aleyhi salatu wasalam àwọn ọmọ ìyá rẹ̀ àtàwọn òbí rẹ̀ méjèèjì forí kan lẹ̀kùn tí ọba dáa ni ọlọ́run ọba ò ní gbà kí wọ́n ṣe fọ́kàn nínú àwọn òjíṣẹ́ rẹ̀ náà ọtọ́ nínú ìṣẹ̀rí àwọn ọlọ́run ọba ọ̀kọ́ ṣùgbọ́n lópin ìgbà tí ṣẹ̀rí àwa ti láàgbọ̀dọ̀ sí kọjá rí mọ́ ìtumọ̀ wọ̀mọ̀ háyìmínà yóò máa ṣèdájọ́ lórí àwọn òfin tí ń bẹ nínú wọn èyí tó bá ṣèdájọ́ lé lórí pé ọtọ́ ẹ máa ṣe lọ á sì máa ṣe lọ èyí tó bá ní ẹsí wọ́n ń bẹ̀ kọ̀tọ́ nínú ìṣẹ̀rí àti ní apàtì èyí tó bá dákẹ́ lórí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ní ámòhùn náà ló fi ámọ̀ ṣiṣẹ́ wàláhù tààlà àlọ́ òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọba àlékí ọlá wọn sọ fún òjíṣẹ́ rẹ̀ pé lẹ́yìn ìgbà tá a ti sọ síra kalẹ̀ fún wọn tí wọ́n ti gbàgbọ́ tí wọ́n kọ̀ tí wọn ò gbà tọwọ́ rẹ̀ gbọ́ tá a sì ṣe lọ́nà yẹn fún ó fi ń kí ń bẹ nínú àwọn síra àwọn ṣiṣẹ́ tí wọ́n bá wá kẹ́jọ́ wá báwo òjíṣẹ́ ọlọ́run ǹjẹ́ tinú síra àwọn ló fi ṣiṣẹ́ tàbí tinú èyí tá a kọ̀ kalẹ̀ fún wọn ọlọ́run ọba ní fáfún bẹ́yìn lẹ́hùn bí náà àǹzọ́lọ́lá ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe ìdájọ́ lórí wọn tí wọ́n bá gbé ìdájọ́ wá bọ̀ èyí tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún ọ òun lọ ti dọ́nà yẹn kó o fi dájọ́ lórí wọn. èyí tọ́jà sí wọn tí wọ́n bá lò kí wọ́n lò láàrin wọn ṣùgbọ́n èyí tọ́jà sí ẹ òun náà máa lò fún wọn lópin ìgbà tí wọ́n bá gbẹ́jọ́ wá bọ̀. gbogbo ibi tí òfin ṣẹ̀ríà bá wà táwọn tí èyí ṣe mùsùlùmí tí wọ́n bá gbẹ́jọ́ lọ abẹ́ òfin ṣẹ̀ríà ẹ jẹ́ pé òfin ṣẹ̀ríà láti dájọ́ lé wọn lórí àní ní kí ni fọwọ́ yín ká fi ṣiṣẹ́ rárá tí wọ́n bá fẹ́ lo tiwọn wọn ò gbọ́dọ̀ débi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà láti ní àwọn gbégbá wa tí wọ́n bá ń gbèlú mùsùlùmí ní tọ́yé wa níbi ni pé ẹ̀sìn islam gbà fún wọn láti lòfin wọn láàrin wọn ṣùgbọ́n tí wọ́n bá gbé lọ kóòtù mùsùlùmí wọn ò láǹfààní àti lò. fáàkùn bẹ́yìn náà hùn bí àǹzọ́lọ́lá torí náà máa ṣèdájọ́ pẹ̀lú tí ọlọ́run ọba ṣọ̀kalẹ̀ wàdá tẹ̀tẹ́bí àwa àhún má sì tẹ̀lé fẹ́nu wọn àmàjá akẹ́mìnàl hàn má tẹ̀lé fẹ́nu wọn kó òfin tó ti wá sọ̀kalẹ̀ fún olódodo sílẹ̀ lèkúlè jàálnà mínkùn ṣíra àtẹwọn nìhàn ọba ni dájúdájú gbogbo yín ní ẹ̀yìn àlùmọ́ àtẹ̀yìn òjíṣẹ́ gbogbo yín la fún ní lánàá tó síra wọn a sì fún yín lófin tó síra wọn láwọn àyè míì tó ń ti pé tó ní ṣe pẹ̀lú àtẹ̀wòsíìd ọ̀nà ní tí gbogbo òjíṣẹ́ lápapọ̀ gbé wá gbogbo wọn wá pèpè ní láti ṣe ọlọ́run ọba láàṣọ ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú àwọn òfin àtàwọn ìdájọ́ mi ìyàtọ̀ a máa wà láàrin wọn gẹ́gẹ́ bó jíṣẹ́ ọlọ́ọ̀bá náà ṣe ń sọ ní àyè ní pé náhùn máa ṣọ́rọ̀ àmdíyá àbúnáwò aláàtín dínú náà wáàdì jíṣẹ́ ọlọ́run bá ní àwa tí a dó jíṣẹ́ ọlọ́run ọba kan ná látòrí bàbá ńlá wa nàbí adam tó fi lórí òjíṣẹ́ ọlọ́run sọlọ́láhu aleyhi wasalam abiná wàhálà ní adà gẹ́gẹ́ bí ọmọ bàbá kan náà ni tó níyàwó tó pọ̀ kálukú ó níyà tiẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n bàbá wa kan náà ni ó ní pé tòwúṣídù tí ọlọ́run ọba ti rán gbogbo wọn kọ̀ kò sóòjì sẹ́tọ́ wá pèpè sí nǹkan kan tó yàtọ̀ sí tẹ̀wé gbogbo ẹlẹ́sìn kan tó bá ní òjíṣẹ́ òun wọ́ wá pèpè sí tó yàtọ̀ sí tẹ̀wé irọ́ ńlá gbà lọ́pa ṣùgbọ́n níbi ìdájọ́ tí ọlọ́run ọba sọ ó ṣeé ṣe kí àwọn ìyàtọ̀ wà ń bẹ ìní tí ọlọ́run ọba wa ń sọ pé tó tún bá ti wáwájú rẹ̀ tó jẹ́ ìdájọ́ tí a sọ kalẹ̀ fún ọ náà ni tó fi ṣèdájọ́ láàrin wọn wọ̀lọ́wù ṣá aláhùn lẹ́jà alẹ́kùn mọ́mọ́tàn wàhídà ìbájẹ́ pé wu ọlọ́run ọba ni ó ṣe é ṣe kọ́sẹ̀ yín ní àlòmọ̀ kan gbogbo yín kọ́lọ̀mù ọba ọ̀rọ̀ jíṣẹ́ kan ṣoṣo sí yín kó sì ṣe òfin gbogbo yín lọ́kan tó fi hàn ní yàtọ̀ síra wọn ṣùgbọ́n bó ṣe wu ọlọ́run ọba ló ṣe òfin yìí lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run ọba ó fẹ́ bẹ́ẹ̀ ó sì ní hikima nínú ó ní pé wàláàkì lè ẹ̀bẹ̀lúwọ̀kùn tì máa àṣàkùn ọlọ́run ọba fẹ́ fi tó fún yín dán wò ní èyí tá a ṣe ló fi fún yín lẹ́yìn tẹ́ ẹ wá nínú àlùmọ́ òjíṣẹ́ ọlọ́run sọlọ́láàbọ̀ àlejò ọ̀sọ́lọ́m adánwò ni ìjẹ́ lò tàbí òfin tó síwájú yín nínú àwọn òfin kẹtọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ni ó mú yín lójú tẹ́mọ̀ wò pé à eléyìí lọ́rọ̀ rùn jù eléyìí ní kí n tẹ̀lé àṣé àdánwò ni bíbára wa nínú àlùmọ́ òjíṣẹ́ ọlọ́run tá a bára wa gẹ́gẹ́ bí àwọn àlùmọ́ tó síwájú báwọn náà bí wọ́n ṣe bára wọn nínú àdánwò òfin tí ọlọ́run bàbá bá sọ̀kalẹ̀ fẹ́ dà àdánwò ló jẹ́ ǹjẹ́ yóò lò tàbí kò ní lò ó kù sí wa lọ́wọ́ kálukú obìnrin rẹ̀ léèrè ǹjẹ́ òun wà nínú àwọn tí ó ń gbìyànjú láti lo òfin ọlọ́run ọba tàbí rárá ó ń bẹ nínú àwọn tí ó mọ̀ pé òfin ọlọ́run ọba ní nípa nǹkan báyìí ṣùgbọ́n nígbà tí òṣìṣẹ́ rí àti ó tàbí nígbà tó bá wà ní kọ̀ọ̀kan tí ò sí ẹnìkan pẹ̀lú rẹ̀ yọ gbàgbé kọ́lọ́mù ọba ń bẹ pẹ̀lú òun yọ wà arúfin ọlọ́mù ọba bí àdánwò ńlá ni torí náà ọlọ́mù ọba ní ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ fẹ́ẹ́ kó lọ́kọ̀ ìrà àti ọ̀nà tẹ́ wà gbà tẹ́ fi yege nínú àdánwò yìí ọ̀nà ni pé ẹ̀sán láǹpà tètè lọ síbi iṣẹ́ dáadáa èyí tó bá ti jẹ́ dáadáa nínú sẹ̀ríà ẹ láti ṣe èyí tó bá tíṣẹ̀ríà bá ní kọ̀dá gbogbo báwọn èèyàn bá ti pọn létò ẹ̀dìnà sí eléyìí ni ó mú yín fáàsì àdánwò ìgbà míì tí ọjẹ haram ó ní ọmọ mú yẹn lójú tí ó sì rọrùn ọ̀nà táwọn èèyàn gbà gbogbo lónìí lápèjú àwọn ọ̀nà kan bẹ sí èsì sàlá àtọ́jọ́ pé ọ rọrùn láti tètè rówó lọ́nà náà ṣùgbọ́n fẹ́ payọ́ ọlọ́run ọba ẹ ṣe ń tí ọlọ́run ọba fẹ́ lòfin ọlọ́run ọba nígbèsè ayé yín tàbí rárá àdánwò sọlọ́mọ bá ṣe fún wa ni sọ̀tẹ́bì kò kàìrà kọ́lọ̀ ọ̀bọ́já wà nínú àwọn tí ó mọ̀ṣọ́ láǹpa tètè lọ síbi dáadáa ìlàláhi mọ̀rùbí òkun jẹ̀míà ọlọ́mọ bá wá ń kí wa nílọ. ẹ̀mọ́gbàgbé pé ọ̀dọ́ ọlọ́mọ bá ní bù padà sí ní gbogbo ní àtẹni tó ṣe mùsùlùmí àtẹni tí ò ṣe mùsùlùmí àti mùsùlùmí tó mọ̀fin ọlọ́mọ bá tó ń lò àti mùsùlùmí tó mọ̀fin ọlọ́mọ bá tó ń ta kété sí gbogbo yín ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́padà sí fọyọ̀nàbí okùn bímọ kóńtùm tẹ̀sẹ̀lẹ̀kùn ọlọ́run ọba wà wá fún yín níròyìn nípa ntójódodo lórí tí ẹ̀ ń ṣe ìyapa ẹnu lé lórí àwọn tọ̀hún tí wọ́n láwọn làwọn wà lórí òdodo ọlọ́run ọba wà ṣèdájọ́ ẹ̀yin tẹ́lẹ̀ wà lórí òdodo ọlọ́run ọba wà ṣèdájọ́ ẹ̀ńtọ́mọ̀ tó lò ọlọ́run ọba wà á ṣe dájọ́ yọ ọ̀sán lẹ́sùn ẹ̀ńtọ́ mọ̀ tọkọ̀ tí ò lò ọlọ́run ọba wà á ṣe dájọ́ yọ ọ̀sán lẹ́sùn eléyìí ọjọ́ nǹkan kan nínú tí yọ máa lé ẹrú ọlọ́run ọba lárí ṣé wà nínú àwọn tí ó ṣe dáadáa torí pé ọjọ́ ẹ̀sán ń bọ̀ bẹ́ẹ̀ ni ọjọ́ nǹkan kan tí ó máa dẹ́rù bá lábòsí èyí tó ń ṣe láìdáyìí ọjọ́ ẹ̀sán ń bọ̀ bẹ́ẹ̀ ni ó jẹ́ nǹkan kan tí ó máa jẹ́ ní tí ó máa fi ẹni tí a bá yàn jẹ tí ó máa fi lọ́kàn balẹ̀ ẹni tó yàn ọ̀jẹ kò ní lọ lásán ọjọ́ ẹ̀san ń bọ̀ tọ́lọ́mọbọ́ wà á san kálukú lẹ́san ọlọ́mọbọ́ sì gbẹ̀tọ̀ fún ọ ìdájọ́ ni ṣé ìtọ́jọ́ pé ọlọ́mọbọ́ ṣe láàrin ẹ̀dá tí ò sí bẹ́ẹ̀dá ṣe fẹ́ mórí bọ́ nípa burú bá ṣe pàápàá jùlọ ní ìtọ́ ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ ọmọ làkejì gbogbo ẹni ọlọ́run ọba rí ó sì tẹ̀dájọ́ ọlọ́run ọba tí èsì alábòsí lọ́jọ́ náà ìdájọ́ ń bẹ kí ọlọ́run bó fún wa ní dáadáa ṣe. وأن بينهم بما أنزل أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون àwọn àyà méjèèjì tí àfa kà fún wa àwọn náà rọgbọ mọ àyà tí a ti kà síwájú lọ́jọ́ kí a tún kà wọn náà ọlọ́run ọba ń tún fi àṣẹ tọ́pọ̀ jíṣẹ́ rẹ̀ nílẹ̀ pé wà á ní kùnbẹ́yìn náà kùnbẹ́ máa àgbàlagbà àníṣẹ́ ní gbogbo ìgbà tí wọ́n bá gbẹ́jọ́ wá bọ̀ èyí tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ nídàájọ́ ni o fi ṣèdájọ́ láàrin wọn. wàlá tẹ̀tẹ̀lé àhùwá àhùn mẹ́sẹ̀ tẹ̀lé ẹ̀fẹ́ nù wọn rárá wàhùzárùn àyẹ̀fínú kan bá òbínà àǹzálàláhùn ilẹ̀ ọba kí wọ́n gbé ọ dìnà sí àti fi ń tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ṣèdájọ́ wọ́n lè dẹ́tẹ̀ lóríṣiríṣi ète tí wọ́n fi mú ọ yẹ̀ kúrò lórí ń tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ àwọn ìyàwó bí wọ́n mọ̀ pé ilé ayé kọ́ sí ọlọ́run ọba ń lé gbogbo ń tí ń zẹ́lẹ̀ ayé ni àwọn òṣèbọ́ ti náwọn òkun òjìṣẹ́ ọlọ́run tí wọ́n fi tẹ lọ́rùn ní mẹ́ka kó lè fi pípèpè sí ẹ̀sìn yìí lẹ̀ lójìṣẹ́ ọlọ́run ọba kọ́ ó ti yá àwọn náà bẹ́ẹ̀ ọmọ pé ní tí ó ti ṣe ọlọ́run ọba fẹ́ràn jù tó gbé láyà jù ọ̀nà ẹ̀ ní kó rí pé gbogbo ẹ̀dá ọbọ̀ sínú ti ọlọ́run ọba látàrí gbígbẹ́ ti islam abdullahi ibn abbas ni wọ́n wà láwọn aṣáájú àwọn aṣíwájú wọn wọ́n wà lọ́mọ bójúṣe ọlọ́run ọba lẹ́yìn èyí rẹ òjíṣẹ́ ọlọ́run tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ láàrin èèyàn wa á nìkan ó gbẹjọ́ wá wájú rẹ̀ kọ́ dájọ́ ṣùgbọ́n tá a fẹ́ ni pé irú ìdájọ́ tá a fẹ́ kó o ṣe ni ìdájọ́ tó wà nínú sírọ̀ ọlọ́run nǹkan ni wọ́n mọ̀ gbé síwájú òjíṣẹ́ ọlọ́run irú ìdájọ́ tá a fẹ́ kọ́ ọ dání wípé bóyá wọ́n ti gba ìbọ̀nú lọ́wọ́ ẹni tó ṣàbòsí tí wọ́n sì fẹ́ gbé àríkú ṣùgbọ́n wọ́n fẹ́ fi bojú pé ànábì ọlọ́run lọ́ yìí kì í ṣàwàdàdà lẹ́ni fẹ́ gbà lódodo pé olùṣedéédé ni wọ́n ní àgbéwá ìdájọ́ tá a sì fẹ́ kọ́ ọ dání tọ́ bá dárú ẹjọ́ báyìí sọ̀mọ̀ pé abẹnugan ni wá láàrin àwọn èèyàn wa tá a bá gba islam tá a sì sọ fún wọn pé kí wọ́n gba islam wọn ò ní kọ̀ wa lẹ́nu èyí náà tọ́ bá ti dárú ẹjọ́ tá a fẹ́ à ń ṣe àdéhùn fún agbẹ̀sìn islam gbogbo àwọn èèyàn wa náà ti gbẹ̀sìn islam ní tó wò òjíṣẹ́ ọlọ́run ọba ni ọlọ́run ọba wọn á sọ fún òjíṣẹ́ rẹ̀ pé kọ́ sọ́ra fún wọn gbogbo orun tí wọ́n wà wí yìí kọ́mọ̀ mú kí ó fi ìdájọ́ ọlọ́run ọba sílẹ̀ kọ́mọ̀ fi ìdájọ́ wọn dájọ́ tó yẹ pé a máa ṣẹlẹ̀ sí wa lọ́pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan wọn ti wá gbé bá wa tí wọ́n ti dánu fún wa pé tọ́ bá ti ṣe ń tà ń fẹ́yìn nǹkan báyìí báyìí báyìí mùsùlùmí tí gbàgbọ́ bá lẹ kọ́dà ó lè mọ̀ wọ́n pé àǹfààní ń bẹ fáwọn mùsùlùmí nínú rẹ̀ bọ́ọ̀ náà ṣe tẹ̀lé wọn ni gbogbo tí wọ́n bá ṣe kí ó fi di pé á gbé dájọ́ ọlọ́run ọba kalẹ̀ á fẹ̀sìn ọlọ́run ọba sẹ́gbẹ̀ẹ́ á tẹ̀lẹ́fẹ̀ ẹnu wọn kọ̀tọ́ rárá ìní tí òṣìṣẹ́ ọlọ́run ọba ń kí ìní tí ọlọ́run ọba ń kí òṣìṣẹ́ rẹ̀ nílọ ni fẹ ìntẹ̀wẹ́lẹ̀wò tí wọ́n bá wá gbẹ́jọ́ wá tó o sì dájọ́ náà fún wọn gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti sọ kalẹ̀ ṣùgbọ́n wọ́n ta kété sí i wọ́n yẹ́yìn padà wọn ò gbàdájọ́ rẹ̀ فاعلم أن ما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم ماذا نقول يا باجا mo wí pé àwọn ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ti dá sára wọn lọ́rùn ni ọlọ́run ọba fẹ́ sí ìyá rẹ̀ jẹ wọ́n ọlọ́fà tí ọlọ́run ọba ò fi sí wọn nínú ọkàn láti gbàdájọ́ tó dá kíyà tí ọlọ́run ọba ó fi jẹ wọ́n lórí àwọn ẹ̀ṣẹ̀ nǹkan lè pọ̀ sí torí náà pa wọ́n sí wọ̀ ìmọ̀tàfíà mìíràn náà sì lè fàṣìkò yìí kó sì mọ̀ pé dájúdájú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn kò kí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn ẹni tí ń mọ kọ̀dájọ́ ọlọ́run ọba ni. áyà yìí áyà ni tí ń bani lẹ́rù ẹni tó mọ̀ dájọ́ ọlọ́run ṣùgbọ́n tó ń sá fún dájọ́ ọlọ́run tàbí ẹni tó mọ̀ òdodo tọ́wá mọ̀ọ́mọ̀ lọ gbànà èrú kí wọ́n lè gbé òdodo fẹ́ni tó jẹ̀bi irú ẹni bẹ́ẹ̀ kọ́ mọ̀ pé ọlọ́run ọba àlékè ọlá kìí ṣe pé ọgbàdéra kìí sì ṣe pé kò ní agbára tí ó fi mú ọlọ́run ó ń ṣe lọ à ń tẹ̀lé rẹ̀ fún ọ ni idọ́ tí yàrá rẹ̀ ó di ọyún bọ̀ ṣe inú rẹ̀ ó dùn ọmọ kò sẹ́ni tá à lè wa wọ́n bá gbọ́ lọ títí dọ́jọ́ ìdá náà bá wá gbà mú kò sí ọ̀nà tó lè gbàbọ́ mọ́ ìyá rẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ sì ni kàṣírà mìíràn náà sì lọ́kọ̀ àsìkò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn ẹni tí wọ́n fẹ́ ìdájọ́ ọlọ́run ọba nínú ìṣẹ̀mí wọn ni eléyìí fi yé wa pé ẹni tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe níta ìdá kọ́mọ́ mu wa lójú ẹ̀mọ́ ògbà ah, bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ṣe ìjọlọ́ wa jẹ gbogbo àwọn eléyìí níyàtọ̀ ẹni tí ọba bí wọ́n ṣe mọ wípé irọ́ ní máa tàbí àtàgbò náà pọ̀lọpọ̀ ọgbà irọ́ ibẹ̀ làwọn èèyàn ó pè sí kẹ́lẹ́ yọ wà máa ń mú mùsùlùmí lójú débi pé òun náà lọ bá wọn lọ́wọ́ kù kó wọn wà ní àárín àwọn tó pé ìdájọ́ ọlọ́run ọba omi tí wọ́n ń fẹ́ ọba ni akọ hukumar zahiri yẹ ti ẹ̀bùbù ó ṣe ní ilé ìmọ̀ ìdárò àwọn ẹni báyìí hukumar zahiri yà ìdájọ́ àìmọ̀kan ìdájọ́ ojú dúdú ìdájọ́ tó yàtọ̀ sọ́lọ́run yẹ̀bùgù ó ní tí wọ́n ń fẹ́ tí wọ́n ń pa ìdájọ́ ọlọ́run ọba kì wọ́n mọ̀ ní àṣìṣẹ́nu mìíràn láàyè hókùnmọ̀ nìkan òun èèyàn òkè nù táwa ni ẹni náà tí ìdájọ́ rẹ̀ fi dáa ju ti ọlọ́run ọba lọ. fún kọ́ọ̀mù yòókè nù fún àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ ìjìnlẹ̀ ìgbàgbọ́ tó jiná ìgbàgbọ́ wọn yóò fi mọ̀ wọ́n pé dájúdájú ìdájọ́ ọlọ́run ọba ò ní ìdájọ́ tó dáa jù gbogbo ìdájọ́ tó bá sépa sí ìdájọ́ ọlọ́run ọba ó kún mọ ìdá ìlúyà ní ọlọ́run ọba pé ìdájọ́ àìmọ̀kan ni náà mùsùlùmí ìsàmìíra tí ó gbìyànjú láti rí pé ìlànà ọlọ́run ọba ó ńlá tó kù nínú ìsàmìíra ó ní tí ń ṣe adarí rẹ̀ nínú ìsàmìíra ìtọ́ yàtọ̀ sí ti ọlọ́run ọba nítorí gbogbo bí wọ́n bá ṣe pọ́n lé tó kò lè dàbí tọ́lọ́run torí pé ọlọ́run ọba lọ́mọ̀ wá ọlọ́mọ wa òun sì ní tọ́mọ ń tọ́dà fún wa kí ọlọ́ọ̀bá kí ó ṣe àmọ̀nà wa kí ó ṣe wá ní àwọn tí ìdájọ́ ọlọ́run ọbọ̀ tẹ̀ lọ́rùn tí wọ́n sì máa fi ṣiṣẹ́ sọ nínú ìṣẹ̀mí wọn ìṣe aláhùtàálá níbí ni a ó ti dá àlàyé dúró à ń tọrọ lọ́dọ̀ ọlọ́run gbogbo etí àwí tó ṣe déédéé kí ọlọ́ọ̀bá kí ó bí ó ṣe wá láǹfààní èyí ó kù díẹ̀ kàtó kí ọlọ́ọ̀bá kí ó ṣe àmójúkò fún wa àwùwà kọjá pé àwọn ṣéèkì wa ni wọ́n mọ̀ bá wa ṣe tafsir ṣùgbọ́n ọlá àdíwọ́ ní òde wọn lè wá à ń bẹ lọ́hùn kí ọlọ́run bó ṣe nírọ̀rùn fún wọn látọ̀lá lọ fún wọn lè máa bẹ ní ìdókò yìí insha Allah gbogbo ládá tí a sì mọ̀ rí ní ìdókò yìí kí ọlọ́run bó pín àpínṣin wọn náà bá wọn ọlá wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim kí a bá rí ìbéèrè. wa alaykum máa ń wá tẹ̀lé ìgbà ìmọ̀ àpò ìgbìmọ̀ àti ìgbìmọ̀ àti ìgbà Por faz não, não, não, não ajuda, né? Como ele vai o jogo mais assim. Por quanto que digo que ele abraça um sujeito que diga que o não do adoro um direito de dar no para o não. Por isso que porque o vá da pessoa, mas o não confere vale. No no nada de o que o que manda wọ́n á ní pé ìgbà yẹn kò ṣe kò ní ìdí kò sí ìdí nígbà yẹn ìfẹ́ lọ sí pé ó ẹ bá wọ́n ní àwọn ìgbọ̀n àlọ́bí ìlú ìlú náà nínú ìlànà wọ́n ṣe ìlú ọdún bẹ̀rẹ̀ wọ́n ti ní sábà ọmọ ìdí kan ló bẹ̀rẹ̀ wọ́n ti máa ń lọ pé náà ọ̀rọ̀ tó ń sọ láì kò ṣe àbí kò sí ìdí àná ṣé tí ó nínú ìṣẹ̀lẹ̀ àgbo ní ṣé tó àṣàbá ni sábà ṣe kọ́kọ́ mọ́ máa dùn lálẹ́ wọ́n lè fún ìgbà ní ọ̀rẹ́ tó fà wọn lágbà nígbà tó fi ọ̀dọ̀ wa lóhùn ní ìlú wa ní òkúta fún mi ló ti láti lọ sí ọ̀dọ̀ ọba kan tẹ́tọ́ mọ́ ẹ̀ ọmọ èké ìlànà ìpàdé mọ́ máa ń tún àwọn tó ń lọ nígbà ní ọba ọba mọ́ta tó mọ́ ẹ̀ àgbà bá ṣe mọ́ bàbá dé ọlágbọ̀ọ̀gà ẹ̀fọ́ àwọn ẹ̀fẹ̀ ó ti sọ fún wa àgbàbálẹ̀ wọ́n ti wọ àti ọba yẹn ó dẹ̀ ka dọ̀bá lẹ̀ ọmọ ìwò dọ̀bá lẹ̀ dọ̀bá ló dẹ̀ lẹ̀ dọ̀bá lẹ̀ bàbá yẹn bàbá yẹn ti gbọ́ ọmọ yẹn yìí àwọn àwọn ìdókòwò dọ̀bá lẹ̀ bàbá ti láti tẹ̀ dáná dọ̀bá lẹ̀ gbogbo yìí yẹn ti wá ń jẹ́ Naam, nípa ọ̀rọ̀ ìdọ̀bálẹ̀ àti àìdọ̀bálẹ̀ tàbí ìtẹríba tí wọ́n tú sùdúr sí pé tí wọ́n bá ti ní ìtẹríba lẹ́dẹ̀ lárúbáwá ó ṣe déédéé pé gbogbo nǹkan bá ti ní í ṣe pẹ̀lú títẹ̀ títí torí ó fi kanlẹ̀ ṣùjúdù náà nìjẹ́ wọ́n lè tú ní méjèèjì wà láwùjọ àlàáhàlẹ̀ ṣùgbọ́n nípa òfin tí ó de ìdọ̀bálẹ̀ mọ́lẹ̀ gẹ́gẹ́ bí a ti ṣàlàyé nínú àwọn òfin tó síwájú ọtọ́ ṣùgbọ́n nínú òfin tí ń bẹ ní ọwọ́ wa tòjúṣe ọlọ́run sọlọ láàbọ̀ àríwọ̀ sọlọ mọ̀ ojúṣe ọlọ́run bá ti ṣe é léèwọ̀ ní wa lórí hadith ń bẹ tí ó gún régé nínú riyadu salihin pé arákùnrin kan bí òṣìṣẹ́ ọlọ́run ọba léèrè pé tí wọ́n bá rí ẹni tí mo mọ̀ rí bóò ní ṣe kì í ọ wá nínú hadith yìí pé afẹyàn hànú ìlẹ́wù ǹjẹ́ kí n tàní pé kí n tàrí bá fún láti ṣe òṣìṣẹ́ ọlọ́run ọba ní rárá afẹyọ àníkòhú ǹjẹ́ kí n dì máa ní òṣìṣẹ́ ọlọ́run ọba ní rárá afa ìfàfihùhù ǹjẹ́ kí wọ́n bà lọ́wọ́ ni òjíṣẹ́ ọlọ́ọ̀bá ní bẹ́ẹ̀ ni kíkì tẹ̀sí islam ni pé bíbara wa lọ́wọ́ nítorí pé orí ńlá ń bẹ́ ń bẹ́ tí a bá mọ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀bá ní kò sí mùsùlùmí méjì tí ó pàdé tí wọ́n wà bara wọn lọ́wọ́ lẹ́ni tí ń kíra wọn láì jẹ́ pé ọlọ́run ọbó forí dì wọn kọ́wọ́ kìíní kó tó kúrò ní ara owó kejì ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àṣà tí agbọ́njú bá kò tí ì fàyè gba gbogbo ètò tí ẹ̀sìn islam gbé wáyé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ń tẹ̀yàn mọ̀ yóò gbìyànjú láti lè lílò àti mímọ̀ ṣe àlàyé ni ó mú káwọn èèyàn gbọ́ yé lọ́pọ̀lọpọ̀ ọ̀gá irú nǹkan tuntun tí àwọn èèyàn ń wò ní tuntun tó bá dé báyìí káwọn èèyàn ó tọ́ gbà èṣù ni wọ́n kọ́kọ́ gbógun tì nígbà tí wọ́n bá ń gbógun tì táwọn tó gbé lọ́wọ́ náà tí wọ́n sì mọ̀ pé dodo ni táwọn náà wá bẹ̀rù kan fẹ̀yìn tì kò ní jẹ́ táwọn èèyàn tẹ̀wọ́ gbà rárá ṣùgbọ́n wọ́n gbé lọ́wọ́ pípa àwọn èèyàn kọ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣe àlàyé lédè tuntun táwọn èèyàn gbọ́ yé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nǹkan mọ̀ change gẹ́gẹ́ bí irú àpèjúwe tí ẹ mú wá tí ọba tí yọ ṣẹlẹ̀ irú rẹ̀ á máa ṣẹlẹ̀ nǹkan mọ̀ change eléyìí tá a bá fẹ́ fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ wọn náà lẹ́kọ́ tẹ́sí islam fara mọ́ bí a ṣe kíyàn ní lódodo àwọn àyè ní ìgbà tó yẹ pé a máa ṣẹlẹ̀ pé nígbà míì èèyàn lè wò pé irú àyè tó wọn wà àbí irú àyè tí àwọn ọmọ bára wọn wọn ò lè ta láìmọ́ ṣe tírú eléyìí bá ṣẹlẹ̀ tó sì ju agbára èèyàn lọ ìṣẹ̀rí àmọ́ kojú fò ṣùgbọ́n láyé ibi téèyàn bá ti lè ṣe ń tọ́tọ́ kọ́ wa mọ́ pàtì láyé ibi kọ́ bá ti lè ṣe nǹkan sọ́kọ̀ gbọ́dọ̀ pàtì àyè ibi tí ọba ṣe ọgbọ́n tí ọ̀dà ṣe pèjúwe bọ́yá èdè àyèdè lọ́sẹ̀lẹ̀ láàrin èmi àtọmọ ìyá kan lórí ilẹ̀ apẹjọ́ lọ sí ààfin ntí ọba ń kọ́kọ́ ń wò ni pé àpọ́nlé ta ni ni sórí nǹkan wẹ́tọ̀ rẹ̀ alhamdulilah ṣùgbọ́n kìí ṣe pé ọ̀tẹ̀ lọ́rùn a máa ṣẹlẹ̀ nígbà mi irú ìtẹríba tí àwọn ọmọ ìyá wa ń tẹríba pàápàá jùlọ láwọn tí yọ wà ní ààyè òfin ṣíṣe ẹ tó bá gbọ́ yé dáadáa kìí ṣe pọ́ tẹ lọ́rùn ṣùgbọ́n àìṣe bẹ́ẹ̀ ọmọ pé nǹkan òun wà lọ kò ní tẹ lọ́wọ́ tí èèyàn bá bára rẹ̀ nílò àyè báyìí ṣẹ̀rí àmọ́ kojú fo àwọn nǹkan kan ṣùgbọ́n ààyè tí ọba tó bá wọn èyí ó gbìyànjú láti ṣe tí ọbọ̀ fún ọlọ́run ọba mi pẹ̀lú àlàyé èèyàn lè ṣe láyè mi kún ọ sọ̀rọ̀ sí kò ní dá láàmú yóò mọ bí ó ṣe ṣàlàyé fún wọn ní èdè tútù nínú tó gbajúmọ̀ ní àyè ibi tí mo ti wá ní dọ́ọ̀sì ó pé àwọn bàbá bàbá wa wọ́n ti gbọ́ yé débi pé ẹni tí wọ́n bá mọ̀ pé olùmọ̀ ni tọ́ba wa dọ̀bálẹ̀ tàbí tí ọwọ́ akẹ́kì wọn wọ́n tún mọ̀ sọ fún mi pé a ṣẹbẹ́yìn náà lẹ ní nǹkan báyìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ wípé tó o pé ìgbà tó o sì mọ̀ tó o sì ṣàlàyé fún wa tó o bá lò ìní tọ́tí àwa náà lọ́nu wọn a máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹni tí wọn ò bá kojú àfáàwò tó bá kí wọn bẹ́ẹ̀ <laughs> ọ̀rọ̀ tí ó dá lẹ́lẹ́nu wọn ò ní dùn wọ́n sọ débi pé àgbọ́ta àwọn àpàṣẹ sáàpà nìwọ ní orí pé àgbọ́yé ìlú ohun tí ń wá ṣùgbọ́n kò sí ìkú ibi tó fi sí ni pé àgbà ṣùgbọ́n àpàtọ̀ bá kà kọ́ wá lò èyí tí ò tí ì kàrùn kò tí ì dépò ẹni tí ó lò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ padà yìí iṣẹ́ aláwùjáàlà so èèyàn máa wo iláyè tó bá bára rẹ̀ náà yóò mọ bí ó ti ṣe wà láwàá rẹ̀ náà. Aleykoum chanou. Aleykoum chanou. pé bóyá ẹ̀sìn tòsí lánàá akáyà yẹn lánàá lè fi àṣìṣe àlàyé pé àwọn olùmọ̀ látòrí àwọn sàbẹ títí tí ó fi kà wọn tọ́wá lẹ́yìn wọn wọ́n ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn àyà yìí àlàyé tí wọ́n ṣe ni pé ẹnikẹ́ni tí ọba mòfin ọlọ́run ọba tọ́wá mọ̀ mọ̀ mòfin nǹkan tó yàtọ̀ sí tọ́lọ́run ọba pẹ̀lú àdé ọkàn pé òfin tó yàtọ̀ sí tọ́lọ́run mú ọ̀dà àti tọ́lọ́run lọ tàbí ó ṣe déédéé tọ́lọ́run irú ẹni bẹ́ẹ̀ ìfọ̀wùlá ìkàhùmọ̀ ìkàfẹ́rù kẹfẹ́rí ni wọ́n wọ́n jáde nínú ẹ̀sìn islam ṣùgbọ́n ẹni tó mú pẹ̀lú àdé ọkàn pé òfin ọlọ́run ọba ọ̀dà àjò lè lọ ṣùgbọ́n nípò tí mo bára mi ń padà òfin tí wọ́n ṣe lé mi lórí ní ìdádámọ́sí gbọ́dọ̀ tẹ̀lé tí wọ́n bá fẹ́ bẹ̀ tó wọn ní irú ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ní kọ̀dẹ́fẹ̀ wọ́n ní kọ̀dẹ́fẹ̀ ọ̀dà bẹ́ẹ̀ ńtọ́lọ́pàá dájú ó ní tí ọ̀sẹ̀ tí ó rùn tó ní ò ní kọjá òní tí wọ́lé àtúntò bá fún wa ní nǹkan kan tọ́wọ́ bẹ̀rù àkóbá tó fún wọn irú ipò báyìí ìdákejì ní ẹni tí ọmọ òfin ọlọ́run ó sì mọ òfin tó yàtọ̀ sí tọlọ́run ọwá mọ́fin tọ́ yàtọ̀ sí tọlọ́run torí ìfẹ́ ẹnu kìí ṣe torí kọ́ lábẹ́ ọkàn pé òfin yóò dáa ju tọlọ́run lọ tàbó ṣe dídí tọlọ́run lọ́kọ́ ṣùgbọ́n torí ìfẹ́ ẹnu wọ́n mọ̀ mọ̀ takò fún ọlọ́run ó mọ́fin tọ́ yàtọ̀ sí ti ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ wọn ni ọdẹ́sẹ̀ ńlá ṣùgbọ́n kọ̀dẹ́sẹ̀ tó gbé jáde nínú ẹ̀sìn islam àlàyé tí ó wà ní abẹ́ àyà ní kúkúrú aláhùn àlà torí náà irú àwọn lọ́ọ̀yà àtàwọn adájọ́ tí wọ́n jẹ́ mùsùlùmí àtàwọn agbọn tá ìṣe lọ́yà tá ìṣàdájọ́ tá ń gbẹ́jọ́ lọ irú kóòtù báyìí ó dìfẹ́ lórí àdé ọkàn kálukú nípa òfin tí wọ́n ń lò fún oní ò lè dájọ́ lé lórí ìbéèrè parí sàmì. iṣẹ́ láti fi máa fà á sáà ń lọ. Àdébìgá mọ̀ pé mi ò lè rí kí ọ̀n kóra tó nínú ìṣúra iṣẹ́ bóyá ní ọ̀nà lọ mọ́ ilé ìta. Bóyá tó bóyá mo sẹ́yìn owó sí orí fóònù àti ìjọba. Ṣé owó tí mo fi ẹni sọ aláṣẹ ìbáyìí òun náà tó gbà náà tó lábẹ́ ẹ bá náà bóyá gba náà ilé gbàgbà nǹkan tó wáyé. Kò ní ara àwọn ọmọ alọ́wọ́ fún ipa ìgbọ́n sílẹ̀ lọ́dà. ọ bụ Roma no sul, está usando uma versão de quando o melhor se anunciar na área do sul. pé ohun tí ọ̀sọ́ ìdáká mọ̀ pé nǹkan báyìí ọ̀sọ́ dágbọ́n sí so a sì lè fún un ní orúkọ kan tí ó mú mọ̀ pé nǹkan kan tó dáa ni ọ̀yá ìrànlọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo wa náà mọ̀ pé ohun tó ni ohun tó ọmọ akẹ́kọ̀ọ́ ti ń kọ ìdánwò tí wọ́n lọ bá ọ̀gá rẹ̀ pé kọ́nà òun lọ́wọ́ lórí nǹkan kan tí ó fún irú ipò tí ó bára rẹ̀ yìí tó pé ó gbìyànjú ó sì dá lójú pé ìyànjú òun lè mú òun kọjá ni ẹni tó bá bára rẹ̀ nípò tó sì wò pé òun ò lè fílẹ̀ òun ò sanwó kóun ò lè kọjá ẹni tó bá ṣe léyìí tí ò ṣe pẹ̀lú ìfẹ́nu rẹ̀ kọjẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ lórí ẹni tó gbà nípe ní tó gbà ní tí ọ̀tọ̀ ni ní tí àwọn olùmọ̀ ń pè ní àrọ́ṣùwà ṣùgbọ́n tó bá yẹ pé ọmọ akẹ́kọ̀ọ́ fúnra rẹ̀ kò gbìyànjú tí ó fi kọ́ tí ó sì páàkì ọgbà gba nọdụ olùkọ́ ni pé tó ẹràn mi lọ́wọ́ nǹkan báyìí ni ọ̀nà tí mo pé wọn ò lè páàsì àwọn méjèèjì ni wọ́n jọ rúfin ṣẹ̀ríà àwọn méjèèjì ni ọlọ́run ọbọ̀ sì mú pẹ̀lú ẹsẹ̀ ọ̀làwọ̀ àlà bẹ́ẹ̀ náà lè tó ní í ṣe pẹ̀lú àwọn tí ọmọ akẹ́kọ̀ọ́ ti ń kọ̀dánwò àwọn náà mọ̀ pé èyí tá à ń pè ní ìrànlọ́wọ́ tá à lágbàáyún àṣìṣe ni yóò tún wá lè koko sí tá a tún gbowó ó tún lé kan sí torí náà ohun tí ọ̀tọ̀ ni kò sí èméjì níbi pé ọ̀tọ̀ wà láwùjọ ara rẹ̀ tí ọlọ́ọ̀bá ni wà tọ́lọ́ọ̀ lè ọba àkókò tí a wà nínú rẹ̀ yìí àkókò ìkẹni tí kí ó ṣe wá lẹ́rú tí ó rí kẹ náà ṣe wá lẹ́rú tí ó kò rí jù rẹ̀. tọrọnọdọ ọlọ́run gbogbo àwọn tí ó ní bùkátà ní ti dáadáa síwájú ọlọ́run ọba àwọn tí wọ́n bẹ̀ wá ká ṣàdúrà fún wọn àtàwọn tí wọn ò bẹ̀ wá kọ́lọ́run ọba ọba kálukú gbọ́ bùkátà rẹ̀ àwa náà kí ọlọ́run ọba kọ́ bá wa gbọ́ bùkátà wa gbogbo àwọn aboyún wa kọ́lọ́run ọba sọ wọn kalẹ̀ láyọ̀ àwọn tí wọ́n ń máa kọ́lọ́run ọba fún wọn lọ́mọ اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين